ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa tá a pè ní Al-Hikmat Al-Hikmat lẹ́tọ̀ ètò ní Al-Hikmat láti lè ṣe alálùbáríkà lè ṣe Orísun tẹlifíṣàn gbogbo ẹ̀ olólùfẹ́ wa pátá tẹ́ ń pè wá tẹ́ ń lù wá lọ́gọ̀ ẹnu pé ń gbádùn ètò yìí àwa náà dúpẹ́ pọ̀ ọlọ́mọsàbà dúpẹ́ fún yín abala kẹ́yìn la wà yìí tá a pè ní ìmọ̀ lọ́la dínì tí àwọn yẹn ti máa tẹ àtẹ̀ránṣẹ́ ìbéèrè tí òye béèrè béèrè náà ó tún ó tún ó tún ó tún béèrè ó tún béèrè àgbọ́yé kan nípa pé ńgbà tẹ́ni pé ká má nígbà gbogbo ẹnìkan ó lè sọ ẹnìkan dàgàn ká gbà gbogbo ẹ̀ ọlọ́run ọba náà ni ó lóun gbà bẹ́ẹ̀ lóòótọ́ ó ní ṣùgbọ́n gbogbo àwọn ìwádìí tóun ń ṣe káàkiri ni wọ́n sàn sọ pé ìyá àwọn ìyá àwọn ìyá àwọn ṣé ló pọ́sibú lóòótọ́ pé pé ìyá àwọn ní ń ṣe òun lóòótọ́ ṣé lóòótọ́ ìyá yẹn lè máa ṣe yàn. alhamdulilayi ọpẹ́ ní fọ́lọ́run. alhamdulilayi. àsìkò ni ò jẹ́ ká lè túṣu dé sàlẹ̀ kòkò níjẹ̀jọ hmm. nítorí n tó dì mọ́wọ́ tẹ́ni ní dì mọ́wọ́ tó jẹ́ kókó náà ni pé ìwádìí òun ni pé ìyá òun ní í ṣe òun ló wà nídìí pé kóun mọ̀ bímọ hmm. ṣùgbọ́n wàá ti kọ́kọ́ fún ní solution àkọ́kọ́ bí ò bá tí ì ṣe kó kọ́ lọ fún medical check hmm. kí wọ́n yẹ̀ wò kí wọ́n yẹ̀ ìyàwó rẹ̀ wò bí ò bá wá sí nǹkan kan bẹ́ẹ̀ pé ah, á wọn a máa ṣe test gbà wọn ni kò sí tó ní kẹ́ má bímọ everything wà alright now hmm. tó kó dojúkọ lọ nígbà náà ṣùgbọ́n ẹ jẹ́ ká treat kéèsì pé ìyá rẹ̀ ló wà nídìí àìbímọ rẹ̀ àbí ìyá rẹ̀ kọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé ẹ̀dá ló sì mọ bó ṣe ń ṣe ó ṣe ṣe ń gbà mí eh, eh, obìnrin mi á sọ̀rọ̀ jáde ìyá mi á sọ̀rọ̀ jáde pé ẹgbà wo òun ni o òun ni o wọ́n ló kà àmọ́ hmm. rírú ẹ̀ ẹni tó ń gbọ́ ń gbọ́ ẹni tó sì ti ń rí rí pé ah kódà ìyá lágbájá hmm. nígbà tó fi kú ó kà àṣé kíní tó ṣẹlẹ̀ ń jò ní àṣé òun ló ṣe àmọ́ wáyé bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ṣẹ́rí àwọn tí wọ́n ń wo iṣẹ́ ah, báyìí ni báyìí ni tọ́ anábàáwọn sọ sọ́làm ó ní law kuntu a'lamu al-ghayba lastakthartu min al-khayr wa ma massaniya as-su anamọ àwọn sọsọlá wọn tó bá yẹ pé mo mọ tó pamọ́ ni lastakthartu min al-khayr èmi ni dáadáa mi ò bá pọ̀ jù wa ma massaniya as-su gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ sí mi pé odidi ànábì Ọlọ́run hmm. ìbá ti ṣẹlẹ̀ sí mi ọ̀rọ̀ ni odidi ọ̀rọ̀ ni tó ń já sí pé Ọlọ́run nìkan ló mọ kọ̀kọ̀. àlẹ́ mẹ́lẹ́gẹ́ ibi wọ́n ṣáà dátì húwà arrahmanur rahim. òun nìkan ni hmm. ló mọ kọ̀kọ̀. tọ́ tó bá wá rí bẹ́ẹ̀ náà pé ńgbà mi pé tọ̀ ọlọ́run tiẹ̀ wá tún ṣàánú nú àwọn ẹrú ẹ̀ ó ṣàánú àwọn ẹlòmíì. tí ìṣe pé bóyá wọ́n ti. illa man irtada min rasulin. masha allah tí ìṣe pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bọ yẹpẹ̀ inú mi sí i tọ́lọ́run kódà tí ìṣe ti tàlejò nú ọlọ́run ló mọ̀ ọmọ ṣàánú ẹ̀ wọ́n máa ní pé ìyá èèyàn nígbà míì kò míì pé ìyá yẹn ló búlọ̀kì ọ̀nà àti bímọ ẹ hmm. ó ṣeé ṣe kó já sí pé ìyá àní náà ti ṣe nǹkan kan tó jẹ́ pé ó wá ń tẹ̀lé lórí ọmọ. Hmm, nǹkan tó bá tó jẹ́ ẹ̀san. Hmm, ìyá rẹ ni obẹ̀ tí wọ́n wí gbà míì kì í ṣe pé bóyá ìyá yẹn ń ṣe kò sí ìyá tí òun kọ́ ọmọ tiẹ̀ náà bímọ kódà ẹ rí i pé bó bá ń pẹ̀yàn kó tó fẹ́yàwó àbí kó tó lọ ilé ọkọ wàhálà àwọn ìyá yìí ni ó pọ̀ àwọn obìnrin tí wọ́n pọ̀ àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n kó parí studies ẹ̀ àwọn omi èmi náà fẹ́ gbọ́ ọmọ mi jó mo fẹ́ gbọ́ ọmọ mi jó hmm. tó já sí pé èyí kò fẹ́ẹ̀ sí ìfura lọ sọ́nà bẹ̀ pé wọ́n lè sọ pé kéèyàn mọ̀ bímọ bí ó ṣe pé hmm. bóyá àwọn náà ti láṣẹ pamọ́ kan hmm. tí wọ́n ṣe. tí wọ́n á jẹ́ san. tó jẹ́ pé bó bá ti túbá. ọlọ́run ó tuyàn lẹ̀. ọlọ́run ó tuyàn náà lẹ̀. àbóhun náà ti ń ṣe ní tí ò dá sọ́mọ kan kó náà lọ lè túwọ́ bó bá túwọ́ ọlọ́run ó túwọ́ níbi ọ̀rọ̀ títolúwa rẹ̀ náà tó bá wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n ti wá ṣe test wọ́n ní pé ẹ free àtọkọ àtìyàwó you are medically fit kò sí ní tó ní kẹ́ má bímọ kò sí ní tó ní kẹ́ má lóyún a wà kọjú sọ́dọ̀ Ọlọ́run hmm. ẹ wọ́n gbọ́dọ̀ sọ pé Allahu akbar Allahu akbar tó bá pọ̀ mùsùlùmí mọ̀ tó mọ̀ Allahu akbar ni àní níṣòro hmm. Allahu akbar Ọlọ́run ó tóbi ojú ìṣòro mi lọ hmm. Ọlọ́run tóbi ju problem mi lọ Ọlọ́run tóbi ju oṣó lọ Hmm. ọlọ́run tóbi ju àṣẹ lọ ẹni yòówù tó lè sọ pé ó kubi tó gbà ọlọ́run jù lọ hmm. Hmm. tó bá wá rí bẹ́ẹ̀ ìyá ni o bàbá ni o anybody ni ọlọ́run jù wọ́n lọ ọlọ́run wá sọ fún wa pé ista'inu bis sabri was salat innallaha ma'as sabirin ó sọ bẹ́ẹ̀ láyé kan ó sọ fún mi pé ista'inu bis sabri was salat innaha lakabiratun illa alal khashi'in nǹkan méjì tá a fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run náà ni ṣé o ti wà medically fit ìwọ fìyà sílẹ̀ Hmm. ọlọ́run nìkan ní ìyá ńlá gan ká sì mọ ká gbàgbé pé látara verse tí a kà á ní pé wọ́yẹ̀ jẹ́ lùmọ́yẹ̀ ṣẹ́ wà akíyìmọ̀ ẹni tó bá wọn lọ tó bá ti sọ pé àgàn lèèyàn kò sẹ́ni ó lè ṣe wọn ò ní rojú tu ẹ̀ kò ní bí náà ni. àmọ́ tó bá ti dúró tọ lọ́hùn tó bá ti dúró tó sì ní sùúrù sùúrù àtàdúrà àti sì ń bẹ̀rù ọlọ́hùn ọlọ́hun padà sànú ẹ̀ ọ̀rọ̀ lẹ́gbọ̀n wo gbẹ̀yìn tẹ́ ẹ béèrè béèrè ọ̀rọ̀ ṣàlàyé wọn náà ni àwọn afáà ti ṣàlàyé fún wa wọn pé káṣá make sure pé ìmánì wa pẹ̀lú ọlọ́hun wa ó dúró déédéé hmm. lóòótọ́ àwọn èèyàn ń bẹ agbára sì ń bẹ hmm. ni wọ́n gbàtẹ́nìkan tiẹ̀ ń sọ̀rọ̀ wa kan ó ní à ah, ọláfà ó lẹ́yìn mọ̀ pé irinṣẹ́ ọlọ́run làwọn ni ẹni ọlọ́run bá fẹ́ bájà ọlọ́run máa rán wọn sí i ọlọ́run bá fẹ́ báyìí jà àti àwọn sí pé lọ́lẹ́ lọ́nà ìrìn ànábì kúl a'udhu birabbi nnaasi maliki nnaasi ilahi nnaasi ìyẹn àìsúra yẹn gan já mọ̀ pé wọ́n ń bẹ lóòótọ́ ṣùgbọ́n Allahu akbaru min kullihim ọlọ́run ọba tóbi ju gbogbo wọn lọ ọlọ́run ọba tó wá tóbi jù yìí náà ni ẹja gbámú òun ni ẹja dìmú torí èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ajá ẹni ọ̀làjà láà bí wọn bá bẹ̀rù ajá ajá ọmọ ilé ọ káàkiri àwọn bá bẹ̀rù ẹni tó lajá tó bá bẹ ẹni tó lajá yóò fa ajá rẹ̀ yóò mú so yóò fi chain dé yóò ní kọ ọmọ kọjá rẹ̀ láyà tàlàáfíà ni bọ́ọ̀rọ̀ ọlọ́run ti rí pẹ̀lú wọn nìyí ọlọ́run dákun sàgbẹ́rẹ́ nìkan kan wá o gbogbo ẹni wà nínú ìṣòro bẹ́ẹ̀ ọlọ́mọ sábà tún wọn lẹ̀ ọlọ́lá ìlàhà ìlàlọ́ gbogbo ẹni tí ń sunkún àìrọ́ ọmọ bí ọmọ alárìbáríkà ọlọ́mọ sàfi tọrẹ fẹ́ nìkan kan ọlọ́lá hawla wàlà kúwọ́ta ilà abilà ilẹ̀ aliyasi fanfani ẹ̀yin tẹ́ bá tún wá ní béèrè mi 260 2603 0703 260 2603 tẹ́ bá text ẹ̀ sórí ẹ̀ á kà á dẹ̀ dáhùn ẹ̀ lórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run pẹ́tọ̀ tòní ó ti mọ nìyí orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lórúkọ tèmi ń jẹ́ jọ́mẹ́jọ láti pàdé lórí ètò yìí kan náà tá a mọ̀ sí Al-Hikmat ṣùgbọ́n à ń fi ń tó gbọ ẹ̀yin èèyàn wa létí pé abala tó kẹ́yìn yìí tá a pè ní ìmọ̀lọ́lá dín nìyí à ń wá ẹ̀yin èèyàn tẹ́ bá wa o lè tẹ́yìn náà sponsor ẹ̀ tí ọmọ fi jàǹfààní fún iléeṣẹ́ yín àbúrò tẹ́ ẹ bá ń ṣe ọlọ́run ó já máa rí àmọ́ lọ́ba yìí tó bá dijọ́ mẹ́jọ a tún máa pàdé ma assalam wa ila liqa.